يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء أعوذ الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا من جل والكرم لسلوى من رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم المهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد آمين هذا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا بزي أوف من أنا والله غفور رحيم فبشر نوري غفور فنجي إنمره إنا إياه رحيم دم إياه ينبع إنما إنا إياه وليون نورو غجي إياه ينبع دم إياه كانت يا أيها الذين آمنوا

وما قرب بالمسجد الحرام كعيانهم هذا دومري كاي يمون تومري كسر ما كاي كاد بيتمني ابنتي كعبه afa akɔnɔ ɛkɛ gbóòlù ɔ asagorɔ tɛyin nɔ silatu ntomori mu ɔnà mɛki ayi mɛnyi nɔbɔ gbɛnyi. أنت إمام مالك رضي الله عنه ورحمة الله عليه أكاكاي أبي أن جزيرة العرب أنك في يمن في يمن مكة مدينة يمن أو يمامة إلي ما باهي لنا إذا زكي كاف بيجتا أهيزا كاف بيجتا ɛyɛdɔ isɔmina bi ki akaki ɛti haram ɛti haram ɔnyi hudu dan ɛti haram ɔbɛti kaaba ɔrɛti mɛlɛsi ntumu sɛlɛm na sɛlɛm ikaaba mɛ yɛ abɔ. oriri ka akpara na mmụọ na eyibori eyibo ha irema ọdịdị bifo angosan na mmụọ na na gọdọgọdọ na ịda ka ehu eto ehu ọnụ ni ọdị ka na ya haram ele na eyi na ekwuru ekwuru na ekwuru ekwuru ọhụrụ na yẹ fi mi apẹjuwe dẹbi daka mẹlẹsẹ ọbanye nọnù ọnọbi hara mẹlẹsẹ ọnọbi kaaba ka ẹtí mẹlẹsẹ kaaba wéèrè lè kúrẹ kó wọn káàkiri óréèrè óréèrè lè wọn lọ ẹhẹ náà bá mọ ìsẹfẹ wẹẹtẹ mẹlẹsẹ nọnù dẹ́sẹ̀ eré ìkẹ́gbẹ́ oríire wọ́n dàkà ẹ̀họ́ ẹ̀ na wọ́n ẹ̀tọ́ ọ ọ̀ọ́dẹ́tẹ́ na wọ́n ọ ọ̀ọ́dẹ́tẹ́ na wọ́n sara ọ ọ̀ọ́dẹ́tẹ́ na wọ́n ọ ọ̀ọ́dẹ́tẹ́ na ihe yẹ fà ẹ̀hẹ́ lọ́nà ka ihe ẹ̀họ́ pẹ nọ tẹ́lẹ̀ tura wẹ́rẹ̀ rẹ̀ kúrẹ́ kó wọ́ wẹ́rẹ̀ káàkiri yóò rẹ̀ rẹ̀ jà owó lọ. káàkiri ọmọ àjà wọn wọ́n sàrà ọlọ́ àjà wọn tẹ ẹ tẹ hàrà wọn wọn hàrà ọmọ náà ó wọn rẹ̀. h aa alike ọr a

ẹtí bí mẹ́ẹ́ ló tẹ́bi hàn náà ọ̀rọ̀ àrẹ kàbákà káàbí ó lè lè yàwó rà. àbẹ́tẹ̀ àbẹ́kùnrin náà náà kó ìkàlẹ̀ tẹ́bi rà náà gbòòrò ọ̀rọ̀ ẹ̀dọ̀ kéèrè. ọwọ́ àbúrọ̀tẹ́ أن القرآن قال فلا يقرب المسجد الحرام بعد عامين هذا أسأل أن هناك قولي أتمت لسك هذا وبطل يومي آيرون ونظير يومي أبو بكر قال رامي وقر حجي oni ali radiyallahu anhu ajma'in ọmọ yìí na ni nọ lọ́rẹ̀ kí sọ́ tu tawbọ̀ náà ni kó ni bara àti mìnàlá nana wọn ni ayé máa tó òkú rẹ̀ ojú kẹta lọ́kà ìgbà bìrì lọ́rẹ̀ kí ni bọ́ tó mo yí wá kẹ́mà ọ̀rọ̀ kú ni káàbìrì náà wà mú kọ́ra hajj ọba bìrẹ̀ máa rẹ̀ fama yà kọ́bọ̀n masjid alharama mada amin muhammad jẹ́dá pẹ̀lú ọ̀ní sinmi lásìmẹ́lẹ́sẹ̀ ìmáàlì àwọn kò yé sí ولو سنين قلوا وإن منكم عيدا فسوف يغنيكم الله من فضله إن شاء بيوي هرموني وإن خفتم عيلة أما الناس مصيرا إني لا يرى kikaadu yi yɛ tɛ ɔno wɔtɔ bi dɔte dɛ aka ne ka sɛ mmɛɛ kɔno wɔtɔ bi dɔte nipanyin no n'ɔyɛ ɛbɛka yi ɔnɔbika ɔnyi gyama batɔ ɔnyi gyama batɔ ɔyɛ sɛ ayi gyama bɔyɔ ɔdaka hwɛ ee eyi nyi gyama bɔyɔ ɔnyi gyama batɔ ɔtɔ adan no mo amar na dozi rɔɔso afɛn na no bɛn gyɛ ɛtɔ sɔsɔ no amma da abdullahi bin abbas radiyallahu anhu ma dana kani kai isan me kika juriyata of the dirty ono to the dirty ono bi shiriku ono bi shiriku ono wota shiriku ono ono wota o me ono wota bi dirty shiriku na ka fi chomo ere sam mọtò tó mú yìí. wọ́n bá lè ná alhassan al kan ní ká wàdí káàbìrì oyè tẹ ọwọ ọrẹ mọ níyà nàlá náà wọn ti yà nàlá ọmọ lórí kúrò nìkú sọlọ. wọn yà nàlá kó ọdún yà lọsí kú ga káàbìrì oyè tẹ ọrẹ wá gà ní wọn o islam كرينا صاد نكونغو أبي ابن عبد الحكم أنا كاكا كرينا صاد يو أكم ويكاي إسلام ورا ينا كان كولي إسلام ورا دي دعوة أبسني دي إسلام ورا ينا كان كوزي أما أنا يكتا ولكا كرينا صاد نكونغو لا تنتم صلى الله عليه وسلم دي أبو ثور أوري الإمام أحمد àti imáàmù ṣàfihì dẹni ṣọ́ kánà kò rí kẹ́rin rẹ̀ rẹ̀ sọ àmọ́ ibi imáàmù ṣàfihì lọ́kì mustahabu ọ̀bù èyí eh, sì kó náà kò yìí lọ́kì tó mu yìí àmọ́ náà yọ pátá ọdún ká yìí òwe yìí. bí imáàmù malik dọ́ni ká yìí bọ́ọ̀ ayé ara hwé ni ọmọ ìmá bọ́ọ̀ ayé àmì máa hwé mẹ́mẹ́ ebi yẹn náà ọ̀nà onírin ká máa bí yẹn kẹ́ náà àwọn mọ̀ kọ́ ọ̀yà mọ̀ máa hwé yìí lọ́tọ̀ tó wọ́n ní. amma abu hatim al-busti ini sahihan lọ́nà ma dọ́rẹ̀ yìí dẹ́nu ini rẹ̀ yọ̀ fumama ọmọ náà bí ẹnà bí islam ọ̀nà rí qais fumama ọmọ bí islam kẹ́bìrì ọ̀dì kẹ́bìrì ọ̀tọ́dì. amada wa islam aza yakune tutuka donto mu sallallahu alaihi wasallam dɔsɔ dɔsɔ zɔ ɔhɛ ɔnyara yimalasi ìjọ náà yìí di islam asọ́nà ẹ̀ ọ̀sọ́nà náà ẹ̀ lẹ́yìn mi wọ́n jàkà káàdì yìí jẹ tẹ ohun tó mú ama e ire yi ha maka bụrụ ya ama akwụkwọ ọsọrọ abụ mana sọrọ ịnọgide mmiri ịgụ n'ntụ ka ka ka shọọ fumama nínú bàzí abụ tọ́lá dọọ na nkwe ní ọ islam ama islam ọsọ ọzọ ha arabi. dɔnni ka kalakaakɛ nyi ka ji ma fɛti yɛ kɔ kaka ɛbɛrɛ yɛrɛ sɔmi kɔnɔ bi islam ɔnɔ kɔnɔ bi islam ɛbɛrɛ yɛrɛ sɔmi kɔ ɛbɛrɛ kɔnɔ bi ibi na awa bi ibi a ma ibi a ma fi ma ka dɔnni ɔsɔmi bi ɔsɔmi bi jumu jumu da ama ma ɛna ɔnɔ saa ka ɛwɔ nika ɔsɔmi bi ayirurɛ yi nini rɛ yi ama yɔ ka erurɛ yi nina. anahono ne imam shafi'i rɛ amaduwe ne slatin to wuri mu ɛnyi e rɔba ɔmɔ yɛ ya ɔmɔ yɛ ma baba iba ɔmɔ yɛ ma baba anyi ma yɛ ma baba ɛnyi ma nyi monopoly of knowledge isa akoso na se sɔwɔ nɔ ɛwɔ ba kaw ki ibnu arabi ɔmɔ mu bɛ da mi intiqa bi ya alimami shafi'i. dàbí ètò padà dé kìtìsáìsà ló kìtìsáìsà sọ́kà ọ ayé kìtìsá ọ ọ mẹ kìtìsáìsà ni bẹ ọtúnyẹ onónú ọ náà kọ ibẹ ká nínú tó ọrọ mẹwò ibẹ wọlé ká ọrọ mi radical approach ibẹ lọ ọrọ mi wà ní radical approach ọ ọ mèrè kọ́ i mean ọ oh, yẹ oh, diplomatic ìjẹ́ kẹ̀dẹ̀ yẹ i mean to call your lawyer náà wọ́n wà they criticize me kini de ọlọ kan kẹmọ kọman ka bọọlọ a kẹkẹ ni kẹmọ kọman ka dọ dọ mẹ du ẹyẹ ba ọ ní sẹbi ọdọ ọdọ yìí kẹmọ ọdún pàtó lọ ọmọdé ọba yẹn tura so asọmọ yẹn ní ìlà rẹ mẹ ibi islam wọn yẹn ní ahọ kẹmọ kúrò ọzọlẹ mi ẹni àkàzẹ hẹni ní ní wọn sì hàkì islam alimami asafẹ ayi torí rẹ̀ ayé lọ́rọ̀ lọ́kọ̀ quran yíyẹ so rọ́dí ọlọ́wọ́ àná wàá kàrẹ́ ayẹ wàá kàrẹ́ nírọ̀ ifikiu omori wọn náà tó ìlú bí màá màlìkí dọ́gba ayọ́ màá màlìkí ọ̀gá ayọ́ ẹni màá màlìkí ọmọ mẹ́rin mọ̀ yẹn lọ́sọ̀tún mi. nítorí lára bí sọ ọzọ ọhẹ ní malasi ìníjọ náà ọhẹ bí islam náà ọhẹ yẹ kúkúẹ náà ọhẹ ìwé ni ọlọ́wọ́ ọdẹ ìkáyé ọkáyé nínú tiẹ̀ náà ọyẹ yẹ tẹ ẹsẹ ọkọ tiẹ̀ náà ọwọ́ náà situation i mean ọsọ mi bi special situation ọkọgbọ wo inú yàrá yẹ kaba àfi ìmọ̀nà tó rírí mọ̀nà náà jẹ tọ́sí kẹ́bìrì rẹ sọ́ọ̀bù ìwà ká ẹ̀hìn àbíkó máa òzò àkọ́tọ́ kẹ ẹ̀bí ni mọ̀nà sí yẹ ká yẹ mọ̀nà ọjọ́ tọ́sí tọ́sí tọ́sí. dọ́kà ọsọ mi special situation ama ẹ̀dín kùmánà kùmánà bẹ̀ fà alẹ́ bá fà fà. amezi tụmama na-abọ sọ ọzọ ha kadiri taa taịdị njọ n'ọnụ tozu kere ọka ụdị ụdịrị ọkọdọba ọnụ ya mba mee na daza ọka ọsọ dị special situation ọsọ dị dị yenyi ami situation dị nyamanya ọnụ ọsọ dị dị yenyi wọn na nwụsị dị enyi ọnụ n'osu kwọba ọda na e ndị aka ya ya dị

lọ́tọ̀ tó mú yìí. ẹ̀rẹ̀ ẹ̀yọ́ yẹ̀ máa nà ẹ̀ bọ̀dọ̀ tàwọ̀tàwọ̀ ìmẹ̀ ní maka ẹ̀họ́ ọ̀họ́ nyàrá anyi bookshop wọn mi nàn náà hẹ́ẹ́ anyi book ní èsì bí máa wọ̀ bíbá anyi book yẹ nyàrá ọ̀nà mi tù ibùdó hajj alaskala ni ana mishari wɔ sɔhil bukhari wɔyi buku na ɔkpɛtɛ ɔbɛsɔ daa mi ti kɔ de yɔ ini ini sɔhil bukhari ama mishari wa kebɔ kare na ɔsɔmɔ de ɔsɔmɔ ogutiri akida ɛna na ɔmɛ kare ɛna ɛna na nkalele ɛnyɛ ɔmɛ nyi monopoly of knowledge ɔbɛrɛ mu nɔ indication ɔbɛrɛ kae yikɛ yɛ na akɔsɛ lɔrɔ bawa tɛrɛ.

lọ́tún tó mú jahabi na slọ́tí ohun tó mú ní ọmọdé òsì lè yẹ ọmọdé òsì lè yẹ àbára yìí nìkan yìí yà ká islam ẹ̀mú ẹ̀mú rí dwight ẹ̀mú ẹ̀mú ẹ̀fáhì rí di nne rí di ka kiwe O wọ́n fi ohun tó mọ̀ ní ibùdó láàrọ̀ bá ọ̀nyẹ́ point òzò lẹ́nu mi ti kọ́ ọ̀dọ̀ náà kẹ́nu àkátá mẹ́rin ọdún èrè rẹ̀ yóò àmì ìmọ̀ mọ̀ sọ̀rọ̀ àbí kì í ìpọ̀ ọmọ ìsìn ẹni ẹ̀tẹ́ ayé ọdún àti wẹ́rẹ́ rẹ̀ ọdún mẹ́ ọ̀nyí tafsir àná tafsir bí láàrọ̀ bí wẹ́rẹ́ ọmọ mi tafsir ọ̀rọ̀ ọmọ mi ti kọ́ yɛ ɔ nubɔ na ɔno yɛ kɛ yesu kare na nan ɛdɛ ɛdɛ mama ne ka ama mɛ de ne ɛba ama mɛ de. deki hujaj ibi mi yɛ ɔno si dɛ ɔyɛ soso kama kooli kakaaka yɛ ne yɛ fɔ mi yɛ kɛbiri yɛ tɛ kogoe ok ɔnana ɔnana bɔ diɛ tɛ so kɛrɛ yɛ sɔmi kɔnɔ koe bí alimami kutubi lọ́nà bá ṣọ́ọ́bẹ̀n èrè ọ ní abuhatim albusti ọlọ́ka ọ̀sìn tari ìtọ́pẹ́fọ́ mama ọ̀ṣọ́ọ̀bẹ̀ kọ́mẹ̀ bí islam ohun tó múrí ọ̀ka kà ṣọ́ nínú bàzẹ́ abọ̀tálà àyínyẹn náà ẹ̀rọ lókùnlẹ́kùn ẹ̀yìn yìí zọ̀rọ̀ àwọn mẹrẹ ìdí kọ́ìs ọ̀nmẹrẹ islam avon mere amere kan kolore na weli ifo mama me weli dɔnma ɛni ni dɔnma dɔ nyina fi la ka yɛrɛ la don tó mo ni ka yi ni ka lakada hasuna isilamu sɔhidi kum lakada hasuna isilamu sɔhidi kum isilamu ɔno wa ɔni dɔ isilamu ɔno ozo de tɛtɛrɛ ɔdi isilamu ɛtɛtɛrɛ ayi oyi fo maa mɔ n'aya ka ka. ọtún ọmọdé ama ẹ̀rọ ẹ̀sọ̀ ama sọ ọdọ hẹ ẹni mẹlẹ́sì madina dọ́tún ọmọdé bíbí tọ̀ ọyẹ ọyẹ ẹ̀rọ ẹ̀sọ̀ lọ́kọ̀ bí islam tùmọ́mà kéwì ọ̀nọ́dọ̀ bí islam ẹ̀ tùmọ́mà ọkọ̀ nọ́dọ̀ dọ́tún ọmọdé kàn wàrà wọn náà. dọ́tún ọmọdé kàn wàrà dọ́ọ̀mọ́. náà wọ̀rọ̀ ayẹ̀ náà wọ̀rọ̀ sẹ́sì sọ ló pẹ̀lẹ̀ fi dáa náà ọ̀nà ọ̀dàbí dàbí bá bàrẹ̀ má bẹ́ ọ̀yẹ́ bàrẹ̀ má bẹ́ bàrẹ̀ má bẹ́ ló bá di islam ló ń tún omi ní kìsá ní ìdílé àyè bèbè káwọn ìjọ kẹwàá di islam ló wẹ̀ dọ̀ ló nà ló bá bàrẹ̀ má bá dọ̀ lọ́kà he olóòsìka ọ̀bá yá sí ma kàtó kátà sí wọn ní di islam ẹ̀ níjọ náà ìjọ nílẹ̀ ní fídọ̀ ọ̀nà àjí libertian ọ̀nà àdàrà náírà fúnra ní wọ́n ẹ̀hìn ọ̀nà kókó ṣáyà ní rádì islam gbóòdà yà lọ ọ̀kẹ́lẹ́ bá kàkà bóníṣẹ́ wà islam torí ká gbígbẹ́ ní ẹ̀nà yẹn wẹ̀lẹ̀. bọ́nà bẹ́ẹ̀ yìí àbọ̀ kẹ́ ìsọ̀mẹ̀rẹ̀ iri mọ ní madaka kọfọfọ dẹ ẹni ní ramadan inú mọ ní sika rẹ yọ musa banagusi umayi anabi ambassador ipa papa ní islam onontomori tokọ na jẹ ọna yi na di na jọnu dọọkù tí islam yìí zọ jọnu ama enyo koko ɔno na di ɔno na si islam na ŋo bɛ akara islam wa bɛ ɔno enyo koko ɔno na ɔbɛ ɔnoro hɔ banya kɔya ɔho no ini hijira slatron to ini hijira mekke musa bin rabi ne bi kulli hudur o bi kulli utmanina to la bayonete on la bi he he doka se do e ma je do awon re ya ire oni aka o chi na o di ko ze yo di ko ze go za na me yo

bọ́nà kòkòrò ló kẹ́ asọ́nà ara àdé islam anakoko agatẹ́n yàrá mi nàdá bọ́nà kòkòrò dẹ́kọ̀ dẹ́ àdé islam tẹ́wọ̀tẹ́ wọ̀ àbúkọ̀dọ́ mi islam ismail makanu shahidi yìí sọ ismail kama sọ́wọ́ lọ́ọ́ di káyé dẹ́ káyọ̀ kò náà hui anakoko mẹkẹrẹ yẹn jẹ́ tó so káyé dọ́ọ̀ lọ́wọ́ di káyé lọ́tù shahada á ní kò náà hui yẹn náà dá dọ́ọ̀ mọ̀ ní nìkan wọ́n ti ọ̀tọ́ mu sí. àmọ́ mo di kẹlẹ́mẹ́ tó ṣahada. ani ọmọ yẹn mi anamọ ẹsẹ náà sẹlẹ ẹni kò najas kẹ́bìrì yẹ tẹ̀ mi ẹnu and there is a dọ̀tí ẹnu

ẹ̀yìn fa ebe islam omúrí àwọn islam mẹ́wàá rẹ̀ líle Dị tó yé wa Amin. Amin. amáàkù mẹ́ka ọlọ́yẹ̀ ní ẹ̀ka káyé ayakùnfà níka níka gbójẹtẹ anájú rọ̀bọ̀ lójú ní wèrè lójú rọ̀bọ̀ dọ́hùn nẹ́tí kàábà nẹ́tí mẹ́ka dáàkùnfà máa ɛtukɔ no da akɔ ahorow hɔ ɛwɔrɔ toro awa kɛnyɛ ɛyɛ bɛ ka ya kɔrɔbɔ masjid na bada amin hara ɛnɛ bɛ nyi da kuba yɛ lɔ de do bi su de ne ekuku tan ma na wa wabɛ dɔ waa mi o rɔ isomuri kɔmɔ nɔ ozɔ tue wɔ ọmọ yẹn ní ẹbá sọ ti bẹ́ẹ̀ ẹni kàyé káàkiri jẹ tẹ́lẹ̀ mi oríyá yóò ní omori yìí yóò wà kẹ nẹ́ẹ̀bẹ̀ dọ̀ jà wọn ti kàába dọ̀ kristu kàábọ̀ ní wọ́tọ̀ mọ́lẹ́sì kàábọ̀ ní wọ́tọ̀ mọ́lẹ́sì kàába tẹ́lẹ̀ báyọ̀ àti àtàbí mọ́lẹ́sì náà bọ̀ ẹ̀ nẹ́ẹ̀rọ lè jà wọn. ilé náà ọmọ yẹn bẹ jà fún mi. bí pẹ̀yìn dẹ́ kàyé mọ́lẹ́sì ìpẹ̀yìn bẹ́kẹ̀ àtàpí bẹ́ẹ̀ kíláàsì àbúkà ilà anamẹ́tẹ̀ ńgbórí ọ̀kàkà ìdọ̀tí ẹ̀rì ní omi ṣíríkù ṣíríkù ẹlẹ́mì náà lọ́tọ̀ tó mú nínú bẹ́kọ̀ ọ̀fẹ́rẹ́ mọ́ náà yìí omori ọ̀ka ahasaka fíìbù yútin adìnnà lọ́ọ̀rù àǹtọ̀rọ̀fà wọ́n yóò kára fi hasmuhu. ibiri ihe na ka omori omiyonda osuri tite kiribe nwere ihe nọ ashọteba ọbịra mọ n'ọda ahịrị ha na omori ime ihe nọ enedima klasi malasi dịka e abashọde tite ike gụrụ ya teka onwere masalasi ehe ori ekpuchiriri n'omori ka e, ahụ ịnị ka ashi malasi teba adọbanye malasi ɔyɛ no ba nyi mɛlɛ hyɛ nyɛnyi ka tso ne tete yi ka wiye na omori ɔne hi ɔne omori ɔne ka ke dɔte ɔde ne na adɛ kɔ wɔ. sila tuntum mu yi. ne sila tuntum mu yi. ɛni sɔhi yi muslim hadisi ɔbɛ gɔmɔ ba kanika tuntum mu yi akanika ina ha bɛ masajida la tasluhu li shayi in min albawul kìmá national nan hadisi wọn bana bɛ hɛ ama nyi ɔnana sisan di islam ɔnuma yi ma lasi do hehe ɔmɛ na gbɔ kan ma lasi do hehe lọtun tó mu nínú ɔmɛ wọn ne kɔ nyara ma lasi de hehe bí asaabɛ nìkɛ nɛ kari yɔ kakra ntomori ntomori mi san wa kɛ yɛ na polo do yɛ hinya ne ta ntomori bɔ ahɛ ntomori ka kenyi da ase nyina ase ase flush am abaayɔ ɛbɛ ne bɛ nyere esimiti bi esimiti sasa ya etezi eta ntomori bɛ ka ne ka ɛbɛ yɛ ni ma lahyɛ na na masajid ati ma lasi. لا تصلح لشيء من البول أولو لا يؤيه هنيتو صلى الله عليه وسلم والقدر أتي إدوتين يعني إيه أمر كميتنا إطلاق شرطو مريم صلى الله عليه وسلم وين الرفق أيضا أولي تنوطنون تو مريم صلى الله عليه وسلم إجي كاي إيه كوكو منفعني أسيني بيه àwọn ọmọ yìí mọ̀ ìgbè lọ́ọ̀ká ẹ̀yọ́ àwọn èèmọ̀ ń kọ́ dọ́kọ̀ náà bá jẹ ẹ̀rọ dọ̀ ọ̀bàdẹ́ máa bàyí hí ẹ̀rù ọ̀nù wọ̀ta àná ayélujára ló hẹ̀ tìtẹ̀ nana weri uslubu rasuli ni yeri methodology ntu mo ni ino correct mistakes lo metawa hiyo he ale brothers ya ina jini kwa kwa kwa o o kari da o ya e kutai da da e ẹgbẹrẹ mẹrọ nabo kuntumu yosho ibirene ne pae jevi aha muntumu lino correct mistakes in if at all can you mistake ije ki isa ma bi kai ije ni ire ne mi hide o e o za ba ire idomo no metere and islam is very elastic islam not static islam ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀fẹ́sìkò lọ́tún tó mọ̀rí yìí anya onye rẹ̀ ẹ̀yà àmì the islam dọ̀nyí ọ̀pùnyẹ́ onye stand dànyẹ́ lọ jẹ́ ẹ̀tù ìrìnrìn ní dògbòlẹ̀ta dògbòlẹ̀ta dògbòlẹ̀ta bàbá ní ìwé yìí ẹ̀rẹ̀ onye èrè kọ́lá lọ́wọ́ ide iri onye onwe ehi anịrị ananya ọnụnụ were ka wara amịsa ya bọrọ ka na dumini tuka ire ananya ọnụ ide ọsọ katọrọ ya ayi ya pete ka wayi wayi establish ka iri ọnụ ka ọdịrị ọnụ kwa yi ebuka wara ahịa ukwere kụhị ọkụkụ gị nke wa we shift ground muri ọba ya yi dana ba muhammad sallallahu alaihi wasallam dọm ani kan ani sani yọ nika idọtẹnẹ yíyà ni ọnà hẹrẹhu ni dọtí ṣíríkù idọtẹnẹ yíyà idọtí àti èhèm ẹ wọ́n ti dọtẹnẹ yíyà ẹsẹ̀ nàbẹ̀.

unyɛnɛ fitaa hɛn regbe ɛ ɔno a esi mi shiriku ni de amɛbɔ na obi shiriku ɔno a si mi shiriku na amɛbɔ na obi shiriku agogo ayi si sɔsa ɔyi si sɔsa ɔyi tu sɔsa ɛkó gba kó mori ɔbi shiriku shiriku ɔno ɔbi dɔte amɛbi dɔte n'enye onufuma niri ɔbi ìdɔ̀tẹ́ náà yẹn náà olùdíbíhù ní èyí ní èyí ní mẹ́lẹ́sìn.

donc non tuma sallallahu alaihi wasallam do ka hasan kay la uhillu almasjida li haidin wala li junubin ono me woro ono mi lasi voro yonye ne de rine ko yin malasi ono ri ono nyi re jama ba tan do yi hu jana ba ko yin malasi ama qur'an wa kaka illa abiri sabil ama wa chu ne para hu kenen

ọbọrọ tọrọ so tàbí mẹlẹsì ọ̀nà ẹ mẹlẹsì haram kẹnẹ ẹ mẹlẹsì kàába kẹnẹ tọ́tún tó mọ̀rí nù gbogbo mọ̀rí kàníkà ìnáma mùsùlùkúnà najas àmì ẹlẹsìmọsí bẹ nípa ọ̀nà náà bí káàdì yóò jẹ tẹ sísè ní tafsir l'imam al-qurtubi ọ̀nà náà rí ọ̀nà náà tafsir ní joseph fikin al-fikir islam ɔyɛ tutu wɔn aso tɔ ha yi na ɛwɔ so se dɛ ɛne aliyahudu no na sɔra kozo tewa kabiri de fɛ kari bi hwa kozo tewa kɛwu no ma laasi lọtọ tó mú rí mi ọmọ yẹn ní wọn náà lè gàhí náà sọrọ de kozo tewa inú ma laasi kaaba. amanyima lase lɔbɔ ozɔ ɔtoyɔ ilé na no nan mi kaa ne kaa arabi Onye saa saa ɔka kasam ee ɛna de ne nwe yi abiri mi nwe ne ɛgye tó tuntun mu nii tó anyi ka keveri.

ɛhɔ pɔnɔ ɔbaayi ama ina na adɛ dɛ kí mutla kɔɔbin ne sɔ na adɛ ire no mu yɛ ɔka wɔn ntu ri ka ɛna yɛ ka abɔdɔ ɔkanyin jozɔ nɔ jozɔ kala yi fin izɔra ala adiɛ ho nyi ho nyi ayɔ sa ana mi na ana nyi lɔya ama ama ama nyɔ twa ne nyi

enyiri m ewuri ọnụ amasịrị ka mgbọgbọ ịnọdụ e, na-ero na nweta kaaba ati eti eti madina ahego non osike nyisi kawri kadri nyanyezo bọ jete on anu baba Ee anu baba wayon ebe bukumia humme dongo uzofe odi islam odi ebe ọga ni saudi ọrịa ọdị islam ọdị quran ọdị anamẹka ẹnẹrẹ ìwọṣẹ òkú ọ irú rẹ rí kẹfìrí kẹfìrí rẹ tẹ ọba ní bọbọ ọkọkọ ẹwọ wa ẹmu e, jíjẹ nẹnẹ ọrin riyad anamẹ capital ẹnẹ jíjẹ náà lè di former capital ní saudi ọrin riyad anamẹ present capital ní saudi ní àjẹ ọrọ anánáwọ àmọ mẹka wọn madina ẹyẹ. Eh, lọ́tún tó mú nínú. alimami abu hanifa ọ̀rẹ́ asuhaban ọ̀rẹ́ ezema ẹni wọn lẹ́jẹ̀ tó fúkà aliyahudi anubọ̀wọ́ kọ́kọ́ àtọwọ́ wa èdè ibi iyọ̀ ìwà kàṣẹ́wò ní almasjid alharam wọn lọ́sí kaaba ìdọ̀nù jẹ́ ìdọ̀nù rẹ̀ jẹ́ tó ọgbọ́n náà àti mẹ́lẹ́sẹ̀ náà bọ̀ ìsọ̀nù ọgbọ́n náà àmọ́ ìsọ̀nù yẹ bìkà alkofro milatun wahida. and ọbẹrẹ mọ náà alimam malik malik rẹ dẹlọ ọnu ọrọ àfi kọ ìdọnyára tètè ọkà abọ́dà abọ́dà tètè na kárẹ ọnu wàá sẹ náà ndọsẹ ọnu yẹ yìí kyerè wọ dùn yóò kyerè wọ lọ́nà náà omori ọmọ wọn tó ọmọ wọn kẹkẹ wọn ni wọn asẹ ẹ ẹba nínú ìtúre wọn nìke aka ọgbọ yóò tẹtẹ. slọt yóò tó mọrí lórí ọba rẹ. إنما يا أيها الذين آمنوا إنما يشركون فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا عنوان الإيمان أعطيها بيكو مريا ندوي مريا ننطن إنما المشركون نجس أو يريكا جريتني إذا تجنيو فلا يقرب المسجد الحرام بعد آلهم هذا أسنو نكتا في من نزي كعبا أو من أني رايا موني إن رايا ما يتايو نوبي يتاي لتسولو نوبي يتاي سورة التوبة دوم ريبا كانكا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء وابن وهيني وابن وهسيني كسوس يبا سو كانيو جوزي سو ايته جوزو هو ايسه اما ان اككنه وريكا جوجه تنن اكو هو اكو هو ان سانو نسايوان او هسن ايه wàbẹ̀yẹ wọ̀ yẹ sọ̀rọ̀ mi fọsọ́fọ̀ yọ̀dọ̀ ní kùmọ̀lá mi fadlẹ̀ ọ̀nà ọmọrí ọ̀nàmà mẹ́wọ́rọ̀ ìwọ̀n ni ne hún ọ̀nà banya ọ̀nà ọmọrí ẹ̀yìn ṣá ọ̀dọ̀ ọ̀nà ọmọrí yẹ ọ̀nàmà mẹ́wọ́rọ̀ ìwọ̀n ni ne hún ọ̀nà banya ọ̀nà ọmọrí ọ̀dọ̀ ọ̀nà ọmọrí yẹ káwọn ọmọ bí economic reason ka guri ugwe ade ke ya bi uhwese ire no no muri ka nda su mu koron ne na tere na su nya su nya ne su nya ne buchi ne no no muri je ton hakim ono muri ono bo no ye ra bisa saru dori ye o me me se o me me so ra to han o me se re to han ama so nabi beri ini mujiz qur'an beri ina to ne eh, the black, the, the black uh, gold, eh, the black gold, black gold on the petroleum, ananyere so hen atin. Ira nyoruruhu, ira so abehe, ono beti Saudi. Ono beti Saudi ono. Not you too. But now, when they are here, at the Habasai, the liquid gold petroleum liquid gold ìdá yóò rúru hu ẹlẹsẹ náà náà dín ẹtí saudi yẹn fasawufa rẹ rẹ sọ wọn ika fasawufa yóò bí mi kùmù lọ́hó mi fàbílì fèsà ọ̀nà òmùrí ọ̀nà bá mẹ́wàá yóò nínú hó ọ̀nà bányá ní òmùrí ọ̀zọ́ ní òmùrí yẹn ìnà petroleum bá nyẹ tẹ́ ha tọ́ ìlà jẹ́ sílẹ̀tù tó wòye ẹ̀wọ̀n na kẹ́mẹ́ rí tourism olóòwòrí sí tẹ́lẹ̀ wàláhẹ̀ bá àrí hajj ihu náà ọkátàrí ka náà olóòwòrí kà ní ọ̀nà ọ̀bá mi olóòwòrí kọ̀ náà mi mi wọ́rọ̀ ọ̀kàtútòmù ọ̀bù òmùrí ọ̀nà wà sẹ́yìn ọ̀nà mẹ́yìn sí ilẹ̀ àmín àmín ọmọ àmín tọ́rìsì mọ́nà náà lórí bò sí ogwẹ́sàn aláwọ̀ ihe yíwa òzì ọ̀dọ̀ arábẹ́ni jẹ́ẹ̀tì dẹ́ jẹ́ẹ̀tì bó òmùrí ọ̀nà ọ̀rọ̀ sí síyá dàíwá gbóhùn ọ̀rọ̀ orí ìtìlẹ̀ ìmáàmù ti zọ̀rọ̀ ọ̀bẹ̀jọ́ ilẹ̀ wúlò rẹ̀ níwọ̀n nọ. àdìsẹ́ jẹ́ tẹ̀rọ ọ̀dùn je jẹ́ abọ̀rẹ̀kẹ́ jẹ́ bí tìyẹ̀ nkẹ́ náà náà dẹ́ dùwùsù. amẹ́numẹ̀ yà ń jẹ́ bí value currency abẹ́ hama zọ. economic economy value láti ohun tó mú rí mi. abẹ́ ha ní ìyànà abẹ́ hẹ abẹ́ hẹ pìtì báwo rẹ fún amẹ́ríkà okó mú rí amẹ́ríkà okó mú russia okó mú rí india okó mú rí china abẹ́ hẹ pìtì abẹ́ abe pite ya meta ne ko wehi den le ya so ne tadu abazu wehi anya bi dini alu no so abe pite ayera na ne ko sala wana so ngoro ile kom pia wa rata maza wa tala to ayere na ene ya so ko ene ya meti ya o ene ya kaka jera na ame do jaizo allah wọ́n sọ mo rí sí tí lọ ọsọ take up the leadership of the world lọ́tún tó mo rí sí. èkó mo rí rẹ sọ ma níbi tí tẹ̀wọ̀ tẹ̀wọ̀ yẹ ká. àǹpọ̀rọ̀ tó o tó rẹ̀ yìí okoro ne yi a mɔ afa nyomɛ a bàbá báwọ̀ ẹ̀ abẹ́ bàbá kàkà bàbá ẹ̀ abẹ́ ẹ̀ wọ̀ yẹra òyìnbó lè ilé fẹ̀. even for one hour ọmọ ọbẹ náà ní ní professors ẹni tuntun lọ́rọ́ ọmọ ọbẹ náà ní ní àgẹ́hìnmá àgẹ́hìnmí ẹni tuntun lọ́rọ́ kàyé wọ́n bí mo kọ́ ọ sọ ẹni mẹ́rin mi náà àyè àfẹ́ àfẹ́ nìyí dé yìí rẹ fẹ́. ọ̀túntún mú yìí. ẹ àwọn èrè ẹ àwọn èrè àhẹ̀ká yà máa máa káyé nǹkan yẹn yà wà bẹ́ẹ̀ wà á tọ́sí mo bẹ hàbí láàyè jẹ ní àn wọn náà fẹ́ fẹ́rẹ́ kù ẹ ń kura náà gara yẹ sẹ hẹ́ náà dé à ń kẹ kure lárúbá wa. àmà gara bẹ disintegrate bẹ gara tẹw tẹw à ń kà bẹ tẹ lárúbá wa tẹni iṣẹ́ kọ̀rọ̀ máa wọn ọ̀yí gara yìí olú dáhùn ọ̀yí gara ńlá bá orí orí orí ọ̀rọ̀ àbẹ̀lẹ́lẹ́gẹ̀ orí orí too much òṣèlú náà ti gara too dangerous. lẹ́tí lídìẹ̀ lẹ́tí síìmù lẹ́tí yẹnu sẹ̀gẹ̀ àgbọ̀kẹ́ ìdíjú kó sọ̀rọ̀ ká sẹ̀gẹ̀ wọ́n sẹ́yẹ́dẹ̀ kẹ́ni ọmọ náà. leti egypt leti somalia leti iraq awọn kìí sọ kwẹsẹ nínú wáá ọdún islam ni mama ní ẹnu àmukọrọ ẹkẹrẹ èkó mu ìkẹrẹ fara ẹsẹ fara ìdí ìkẹ ẹyẹ ẹyẹ ẹwọn ẹwọn náà ló bẹ kàkàkà yẹ.

wàláhì làdí wọ́n sọ́nbìrì àmà yìí tonti dẹ ní ní advancement ní ọ̀la in a technology of science. lọ́tọ̀ ètò ọ̀rọ̀ sí i ẹ̀ṣẹ́ abdulhamid kish inú ọ̀nà ìsìkà sẹ́tẹ̀ kọ́ ẹ̀yà mà ìmẹ̀ ibà àtọ́ dọ́kà ẹ̀hún ni yẹ ummatan arab ẹ̀hún ni community larubawa ẹ̀hún ni larubawa very technology western world òyìnbó ni technology ni a piece of iron to awọ vara nínú e? ejije ejije nyusẹ vara ejije nyusẹ to awọ àbúkà wà kàlẹ́ petroleum ní nàìjíríà àwọn ẹ̀kọ́ máa bọ̀ wọ́n sọ ẹ̀kọ́ máa bọ̀ wọ́n yàn ẹ̀ẹ́dá bẹ́ẹ̀ náà jí dẹ́ka yẹn isana petroleum ɛna kosi oyinbo nini kuwait ba nanyi iraq ba nanyi ɛɛ syria ba nanyi libya ba nanyi united emirates ba nanyi ɛtilawa ɛtilawa wa ɛɛ bahrain yɔn do akɔna kisa ewu diɛ n'obu hikwɛn that's how it end that's how it end petroleum ɛna kosi oyinbo nini. How you feel? Come on, look at you. That's the truth. That's good. Are you looking at us? That's good. Machine, engine. I have been in a set of fire. Start on Tom Rini. I've been saying, I have to walk in the day. Do I need the visa? Oh, let me put it in We need the fuel. We need the oil. Oh, no, no. wọ́n bọ̀ ṣe bàbá bí kí ṣe káyọ̀ bara a piece of iron kó a kọ́ pàṣẹ pàrọ̀ náà ọkọ̀ ẹ̀ tó dé rè wọ́n sì plane mẹ́ nyama nyama ẹ́ ẹ́ ọ̀tútẹ́ guy wọ ọkọ̀ ẹ̀ tó dé rè mọ́tò without fuel ẹ̀yàn eh, wọ̀ machine náà na tó dé rè engine náà ẹ̀ kó kusa kusa dé rè. tẹkoko tete teta nyana bọọlù ọdún kíkí yìí sẹ anọghị yà ahọ yẹn o ti pọ náà lè ku yẹ lè ọ wọn tún tún mọ yìí o bá wọ ìlú nìyà lọbọ na báwo èsè ọ̀nà tó ní mèremère lọ́dọ̀ ka aṣọ àhọrẹ̀ Because and there is some a consequence and a result kan kaka kan la bawe nereze abuko muri yeso e nereze era be. Muri ofa ya yin. Ah. Amma eso ni yorika o muri oka yi innahum yakiduna kayda wa akidu kayda famahil kafirina amhilhum diri ọ̀nà ọmọdé ẹni èdè tó diri yọrùwọ́ ni ama ànáríkà yìí tse ànábọ́ inú mi tse ànábọ́ mi tse ọ̀nà ọmọdé ànábọ́ wa nìyẹn. Tọ́tọ̀ tó mo rí yìí. Sọ́kọ́ mọ̀ wá ní ọ̀sán náà. Mo rí ọ̀gá rẹ̀. Mo فلا يقرب المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم قاتلوا قاتلوا الذين لا يؤمنون بالله ولا يحرمون ما حرمه الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يؤتوا الجزية عن يد وهم صاغرون أمري أقضى آه، يكون قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر biru akɔ ɛkɔ no kɔɔha na wa no kura kutuwa no ɛnawe ɛnɛ ne kaka yi ɛnɛ do yɛ ɔmɔri yi na nɛɛrɛ dɔ paa nyɛ kuna de rɛra wala biliyɔn mi laahi ɛnɛɛrɛ dɔ kaa nyɛ kuna de rɛra wala yɔ harimu na ma harama allah wa rasulu ɛnɛ mari nɛɛnyisi isu n'ɔmɔri ɔrɔntɔ ni nɛɛnyisi ɛnɛ nɛɛnyisi èyí ní sọ́dọ̀ ibẹ̀ ni. ẹ̀nà màrẹ́ mà hẹ̀ kíra ìzẹ̀ ìzà ẹ̀nà màrẹ́ mà hẹ̀ kíra ìzẹ̀ ìzà bàbá hẹ̀ kí islam ẹ̀nà mà sí mu kọ́rọ́ mẹ́. وهم صاغرون من الذين اوتوا الكتاب إنما نيكا كي تتكن ده يتاي ọ̀nà yahudi ọ̀rìn nasara mu yahudi ni ọ̀rìn nasara hata yutu ni jiziyata anyadin wahum saafiru. bọ́ọ̀lù dẹ̀ ní ètò kẹhìrẹ yìí ètò kẹhìrẹ yìí ẹ̀wọ̀n mímí ẹ̀wọ̀n nana ẹ̀wọ̀n nana ní jọ̀bí islam àbísí islam yìí sì yẹn sọ̀rọ̀ ọ̀gbọ̀n ọ̀fà ní nàìjíríà mẹ́yà islam ọ̀kà kásán káàkiri ọkà kàtà yẹn ní bọ̀bọ̀ ọkà tọkọkọ àtọ ọkà bọ̀ why is islam is islam is kẹyìn isamahi of idan ló kàtà ètò mùsùlùmí ẹ̀ṣọ́ ọ̀rọ̀ wọn àbúkà bísọ̀nàbọ̀ bẹ́nẹ́bẹ́ bí islam kọ́ba ẹbí ẹbẹ́ bí islam bàbá káyọ̀ ẹ̀yọ̀ ní islam àdéhùn náà àbàkù kò nyẹ́ra àmàṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anasebe anasebe lọlọlọlọ ya lọlọlọ do mi da anamọlọ mi da báwo kẹlẹ kẹlẹ. islam isi islam jẹ fún ọmọ náà bẹẹ ká ṣẹlí ààyè anáṣẹ ìwọ kárẹ yìí anáṣẹ ìwọ dàpẹ fún abẹkẹ yẹn so ẹ ẹ kọ́nù àwọn kàwọn ọmọ wọn mẹ àmọ òyà kẹtọ́ di islam wíwọ́n ní mùsùlùmí ló yà á kẹtọ́ ọdún islam ni amáfáwò amáyíkáwá sí ilẹ̀ olóbìkiri ọ̀tún tax jizia ẹ wọ̀ tún kò mórí kọ́ ọtún kẹyì ọtún kẹyì ẹ bọ̀rọ̀ tún kò mórí kẹyì òpè tax amábọ̀rọ̀ tún kò mórí ọ̀bẹ zakat amáyíkáwá ọ̀rọ̀ sábà kúrò. tẹ kábìrì yìí ní ẹsẹ̀ tí tẹ̀lé islam àmàlù pé èsù tó kéyìrè yìí àmàlù pé èsù tó kéyìrè yìí àmàlù and this islam is in ẹsẹ̀ tẹ̀lé islam èkó náà àdéjọba na bàbá náà bọ̀ kò kú ọmọdé tẹ̀wé náà yóò kú ọmọdé ní òyà kẹfì jẹun náà ni ìdí ìkìjọba islam ọ̀ kàkà fún ọmọdé wà kọ́ àmà wà bẹ́ẹ̀ sẹ̀tẹ̀ yìí ọ̀dà náà fìtẹ̀. ọkàrí àwọn yìí nígbà òmùrì òtòkù ìkìyàrá àìkọ́nọ́mọ̀ òmùrì òdo òmùrì àlùjáná tètè èzì òdo òmùrì ìrìjà àlùjáná tètè èzì ọ̀nà òmùrì ọ̀hà ẹ̀họ́n nìlá. tọ́tù tó òmùrì yìí. pọ́ọ́rọ́ dẹ̀ ní sútẹ́kẹ̀ yìí rẹ̀ yìí ànyẹ́bìn dẹ̀ ànyẹ́bìn náà jùbìlì ìrìn yọ̀ ọ̀rẹ́ yẹn. ànyẹ́bìn nípa yín náà ee sikiri yɛ no de ike no wɔta ɛbɛ bi bi sure yɛbɛ deɛ no direct ɛni wɔta ɛbɛ bi sure ɛyɛ kɛse tɔla ɔno yɛ kò sikiri yɛ no de ike no wɔta ɛnu wà afa ma ma ɛnu wà afa nyɛ nana ɛnu wà afa ma de ike no wɔta nana ɛyɛ bɛyɛ yɛ kɛ sikiri yɛ yi do islam ɛwɔ wɔta do kɔɛ tɛ wɔn yɛ no de tɔm na sa ɔ representative àyíyá dìnnà wọn lọ́wọ́ tọ́tù tó mú rí ìtumọ̀ sánálẹ̀ ilé ayọ̀ bí ọmọ ọmọ ìpẹ̀yìn iná yẹ̀ ní ìtẹ̀sí ìrẹ́dẹ́ka yìí ọmọ nìka òkú ọmọ ní ọ̀nà àbí èkè ìrì ọlọ́n ọ̀nà ọ̀yà àfẹ́ káàbì yẹn mẹ́tí kè ìrì ọlọ́n rẹ̀ dọ̀jẹ́ dẹ̀kọ́ ọmọ ní ìdọ̀ dọ̀ iná ìjẹ́ dẹ̀kọ́ ọmọ ní ọ̀nà àfẹ́ dọ̀ọ̀dọ̀ọ̀ tẹ̀sán tó mú rí ndé káwọ́ yà àtẹ̀dẹ̀ náà níbi dọ̀ ọ̀rọ̀ ọ̀jẹ̀ lọ́sọ̀ ẹ̀dọ̀ kó mú rí yà àtẹ̀dẹ̀ ọ̀dọ̀. àmọ́jẹ́dọ̀ lára bí dọ́kà ìtumọ̀ náà ni bàmá yà kẹtì wọ̀hún sọ́ọ̀mẹ̀rù ọ̀ yà kẹtì ayàdì. ìtìsánwó kàtàwọ̀ mọ̀ntàkì dọ̀ kàtàwọ̀ ibùdó lára bí ọ̀kìtumọ̀ náà. wahum sɔgirun dɔwɔli baara sɔn ka ɛnɛ wei azana wei azana ba bɛ tɛɛri dɔwɛ yiyɔ nɔmu wahum sɔgirun azana ba bɛ tɛɛri azizi yɛ ɛn azizi kaka o tɛ yaari yɛ de. ọkọ̀ kàyé afẹ́bà ọmọba náà hóró wọn ìlú ọ̀ wọ́n sọ gẹ̀rú náà lọ kọ́ yìí ní ayé bí nínú tòṣòṣò ntọ́ náà náà jẹ́ pẹ̀lú kàyé ìtumí pàpẹ́ sọ́ọ́ ni kàyé ìkànnìwọ́ tẹ́jẹ́ direct yàdám ayé mi yàdám bí yé mi ẹnkọ́ mẹ́rẹ́ ní fíkì ẹ́ hàtà yóò tó jíjìyà ta àwọn ìyàdí wọ́n sọ̀rọ̀ ɔno dɛ mɛsitɛkɛ yi na ehi ayɛde de ayɛde de kɛn wɔtɛ de de ebi sɔrɔ nɔnɔ no wɔta wɔn sɔ lɔɔre omori kɔ no tɛɛ ɛnimɔ no tɛɛ ɛnimɔ no tɛɛ omori esi yi sɔdɔ kala hala abe yaa kó omori yà wá lẹ́yìn tó kájú lè yí si ọ̀ kẹta.

ịwa na tinye ọịbara ọịse ọịkwọ iniboro ya abizon init kọnọn abizon piti القيامة الإسلامية إنما تكون بالعمل ọ̀yìn mọ̀ ní islam jòzó kọ́rọ̀ ìmọ̀ ọ̀gá èyí jòzó bányọ́ ilẹ̀ mẹ́sìkòmọ́ ní yàbá jòzó kọ́rọ̀ ìmọ̀ ọ̀gá èyí jòzó bányọ́ ilẹ̀ kìí ṣe wàmíyá ìnáma sàkóòrò bẹ̀rẹ̀ àmà rírọ̀ ìmọ̀ kọ́rọ̀ àmà rírọ̀ ìmọ̀ báyìí abẹ́ nínú mọ̀rí yóò a change in surface of this world in islam ọkọ̀rọ̀ ẹ̀mẹ́ eh, ẹbẹ yà abúkọ ní ìwé hẹ ẹbí ebi he wu ebi ẹbẹ yà afa wọnyẹrẹ bi he wu kẹmẹ bọ dọkọ tó ndu bẹẹ mọ kọ this change this is of the world mọ̀nà sọ ntọ́ mọ̀ sọ̀rọ̀ lọ́nà sílẹ̀ dúró kọ́rọ́ mẹ́ ọkọ́rọ́ mẹ́ ni ama abinala sọ ntọ́ mu ní ẹ̀ náà ìmàdínà tó ntọ́ mu ni. ìdí èkó e e mo ní bá hẹ̀ẹ́dù ní hẹ̀ẹ́dù ní ìbàwọn tẹ ọzọ náà lọ́dọ̀ kúkú èrè wọn ní kọ́ ní ní islam ọ̀nà wọn bá ní anyọ́nà ẹ̀rọ ọ̀pọ̀nà mẹ́ẹ̀ẹ́dì ilẹ̀ náà islam lè ní máa èkó islam ẹ̀yìn wọn náà sẹ̀ hẹ̀ẹ́dù islam ní ìbọn bá wà islam. yẹma káàkiri ẹ̀dẹ̀ kó omori ẹni yìí mọ̀ ọ́yà ní ẹ̀yẹ yẹ wọn islam ẹ̀yẹ yẹ wọn islam mọ̀ ọ́ wọ́nyẹ mọ̀ ọ́yẹ̀ bẹ́ẹ̀ sọ́yẹ̀ jù ẹ̀kẹ́ náà ṣe wáyé ni ẹ̀yẹ ọ̀bìhí sí islam ọmọ àlọ́rọ̀ káyà sọ ọgbànyẹ ẹ̀dọ̀ ọ̀fàdé mọ̀ báyà tẹ̀ omori ọ̀dọ̀ ọ̀rọ̀ sí mẹ́rẹ̀ tọ́sọ́nà máa omori oṣù ọ̀wọ́ ọ̀wọ́ ọ̀rọ̀ twenty eight nine omori oṣù. agogo hinta aba agogo himba ee asime nta agogo hinta ee wàá wọlé bẹ́ẹ̀ kọ́ yìí ké iná wọlé ọrụ ọ̀tọ́ ọrụ ndụ ee mọ̀tò tó mọ̀rí mi àmìní àmìní tí ìjọ ọ̀nà àyè rèk wàá nyẹ langa wàá inú kọ ọmọ múrí òsì bizos àpọ̀nà àpáì akéyìí ní àbẹ́bí ọlọ́mọ ọjọ́ mẹ́lẹ́sí ọmọ mẹ́lẹ́sí àbẹ́bí rẹ̀ ọ̀rọ̀ ọ̀dọ́kẹ́ wà wà nányẹ́ ọ̀ mẹ́lẹ́sí àná mẹ́lẹ́sí àbẹ́bí pàpàpà owó àwọn ọmọ yìí jẹ́ ọ̀nà ọ̀rẹ́ yìí jẹ́ àbẹ́bí pàpàpà lọ́tún tó múrí múrí ọ̀gá fẹ́rẹ̀ bí abọ́mẹ́ ọmọtún mọ́ náà mọ́ fẹ́ka ẹ̀ka àníkọ́rí islam ọkọ́rọ̀ ẹ̀kọ́ nílẹ̀ abẹ́bí ẹ̀ṣẹ́ wẹ́tàn bí ẹ̀mọ́ ẹ̀ka wẹ́yìn náà múrí bá dé òun yìí kàbọ̀ ọmọ ọba múrí ọ̀nà ọba ọba ẹ̀mẹ́ aláwọ̀ arìnà hàkà hàkà wọ́n rú kó rẹ̀ bá wà arìnà ló bá fẹ́lá bá fẹ́lá wọ́n rú kó rẹ̀ اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سلف انتقامك يا جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارجو كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرد خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها من شديد أما رحمة فإنك بنا رحمة ولا تعذبنا فأنت علينا قادر اللهم اكتب لنا فيما جرى به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وإن الموت شهادة وبعد الموت جنة وهريرة ونعيما وملكا كبيرا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول الأمر في صحة وعافية وقوة جسم وقرة بدن وسلامة اعذار وسعة رزق وزيادة علم وإيمان وأن والهقنا بالصالحين يفعالا لما يريد اللهم اجعل اخر كلامنا بقول لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم